agogo ayọ̀ àti kíkà bọ̀ sábàlá ìròyìn lórí ọ̀tẹ̀ ètò agogo ayọ̀ fún tòní orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ ẹ gbọ́ kókó oníròyìn náà. Flavour fi òpin sí àyẹnusọ̀rọ̀ nípa bí Bádílìṣ ṣeré ìfẹ́. Michael Obi kópa nínú eré sinimá tuntun pẹ̀lú Genevieve Nnaji ẹ wá fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. lẹ́yìn tí ìràwọ̀ olórin ní Flavour ṣe àgbékalẹ̀ àwo orin rẹ̀ tí í ṣe Ikokuiko lọ́dún tó kọjá oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí ní tàn káàkiri nípa ìwọléwọ̀de olórin náà pẹ̀lú ẹni tó gbégbá orókè nínú ètò Big Brother Africa Delish Matthews tó kópa nínú àwo orin rẹ̀ yìí olórin náà ti wá jáde síta gbangba láti fi òpin sí àhesọ ọ̀rọ̀ náà ó sì ṣàlàyé wípé iṣẹ́ nìkan ló pa òun àti ọmọ bíbí orílẹ̀-èdè Namibia náà papọ̀ kò sí ọ̀rọ̀ ìfẹ́ kankan níbẹ̀ rárá agbẹnusọ rẹ̀ onucheyo nasir tí a mọ̀ sí nash sọ wípé àwọn méjèèjì ya àwọn àwòrán tó jáde síta eléyìí tó mú kí ẹnu sọ̀rọ̀ yìí wáyé lẹ́nu iṣẹ́ orin náà kò sí eré ìfẹ́ tàbí ọ̀rọ̀ ìfẹ́ kankan láàrin wọn rárá Flavour ṣàlàyé wípé yàtọ̀ sí pé òun gbà á lálejò láti kópa nínú àwo orin òun kò sí nǹkan mìíràn láàrin àwọn ó wáá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé tí irú nǹkan bẹ́ẹ̀ bá wà láàrin àwọn kò sí ìdí táwọn yóò fi máa bò ó mọ́lẹ̀ níwọ̀n ìgbà táwọn kì í ṣe ọmọdé orílẹ̀-èdè nàìjíríà àti ìràwọ̀ ẹgbẹ́ super eagles ní mikel obi ti jáde fún ìgbà àkọ́kọ́ nínú iléeṣẹ́ nollywood nípasẹ̀ eré tuntun kan tó ṣe pẹ̀lú ìràwọ̀ òṣèré ní genevieve banerjee àkọlé eré náà ni the journey eléyìí tí iléeṣẹ́ amstel mota ṣe agbátẹrù rẹ̀ eré sinimá yìí wá tún sọ lójú eégún ohun tó wà lábẹ́ àwọn àwòrán oríṣiríṣi tó jẹyọ lórí ayélujára nìkan bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn níbi tí mikel àti genevieve ti ń wọnú ọkọ̀ òfurufú kan lórílẹ̀‐èdè south africa ó sì fi hàn wípé lóòótọ́ ni Mikel lọ sórílẹ̀-èdè South Africa láti kópa nínú eré náà pẹ̀lú Genevieve àwọn alákòóso eré kọ̀ọ̀kan sọ wípé eré ìdíjọ ni dá lórí ìrìn àjò àwọn ìràwọ̀ méjèèjì títí tí wọ́n fi débi tí wọ́n dé yìí ó sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àwọn ìdojúkọ oríṣiríṣi tí wọ́n bá pàdé àti ògo tó wà nínú ibi tí wọ́n dé báyìí èyí ni òpin ìròyìn fún tòní ẹ tún rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Flavour fi òpin sí àìlù sọ̀rọ̀ nípa bíbá Dili ṣeré ìfẹ́. Mikel Obi kópa nínú eré sinimá tuntun pẹ̀lú Genevieve Nnaji àwárí bẹ́ẹ̀ lọ lórí abala ìròyìn lórí ètò ètò wa Agogo Ayọ̀ fún tòní lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ ètò sì ń tẹ̀síwájú ẹ má bá wa kálọ. ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe kókó.